dẹ̀mbẹ̀ yìí tí alápàdúpẹ́ wa ládẹ́dà ni àbí bẹ́ẹ̀ kọ́. alápàdúpẹ́ ni o. gbogbo ipò tẹ́ẹ̀dá bá ti wà láyé àfi kó máa dúpẹ́ ká dúpẹ́ wípé apá yóò jò báyìí ni. o. ilẹ̀ ah! ah! pẹ̀lẹ́ ọmọ yẹn. só ṣe tẹ̀lé o lè fẹ́ rìn gbára kò ń lẹ̀ àfi kí lọ́gbọ́n ṣe bìkan kó sùn bí àwọ̀ òṣòro dára òṣòṣò. bẹ́lẹ̀ ọmọ yẹn ni. kò mí kí n lọ lé mú ó dàbí kí bàmí rẹ tún tàn ní sọ fún wa. bẹ́lẹ̀ ah, bó ṣe ṣe ọ́ ló ṣe mí o mm. bí kíwọ náà mọ̀ tí ì lọ ni kò dúró kí bàmí ó tún tàn ní sọ fún wa. Mm. àmọ́ àjò lè dùn kó ń lé ọmọ rẹ̀ lé mo sì mọ̀ pé tó bá fi máa di ìwòyí ọ̀la èmi náà wà lẹ́yìn ó sì wàá mú ọtá wà gbọ́tàn mí lọ́dọ̀ bá mi ìtàn wọn máa ń dùn. ó nírọ́ ó ń sọ bíi wípé màá tètè rí ọ lọ́la. o ti wá sọ mí donírọ́ pátápátá ni hmm. Hmm, yá lọ́jọ́ hmm. pẹ̀lẹ́ ah! pẹ̀lẹ́ mo máa ah! gbé díẹ̀díẹ̀ ah! ìwọ náà fẹ́ dọ́gbọ́n kẹ́ra. ń kẹ́ra ẹ̀bùn ṣòfò. um fẹ́ o ó não se sẹ̀ kéèbù. yóò rajà ọmọ tí. mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló mi ọmọdé bá ń gé kínní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí. ṣèbí lówelówe là ń lùlù agídígbò. ọlọ́gbọ́n nìkan ló mọ̀jú rẹ̀ jó. àwífúnni kò tó dání o àgbà ìjàkadì ni. akèrègbè ni ó sọ ibi tó máa fokùn sí lọ́rùn òun. ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa á ìgbà tí ó ti ìfọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kan tó dání o àgbẹ̀jẹ̀ kádì ní. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́. tí ìbá lè ń kọ́ ọmọ Fọláwẹ̀ níbo ló ti ń bọ̀ ẹ má bínú ìyá mi ọ̀dọ̀ bá mi ni mo lọ. báàrẹ̀ àbí kí ló pè. bẹ́ẹ̀ ni. ṣé wọn ò sọ fún wọn ọmọ yìí pé kó má lọ sí ọ̀dọ̀ àjàní mọ́ ìwọ ọmọ yìí ò lọ́rọ̀ gbọ́ o. ẹ má bínú ìyá mi mo gbọ́ wípé ó rẹ bá mi ni mo fi lọ. lọ́gbẹ́ ní ẹṣẹ́ wọn jẹ akọ́nibọ́rọ̀ ni wọn ọmọ yìí kò sì tọ́ lónìí gbọ́ èmi gò ní gbà kó wájú mi ọ jẹ́. orí bó ṣe rí akèrè gbé ẹ yóò júwe ibi tá a fòkùn sí lọ́rùn rẹ̀ ìwọ ń ranù yìí. ẹgbẹ́yẹmí ẹgbẹ́yẹmí owó mi dà òní lọ́jọ́ tó ọjà àdá fún mi pé àbẹ́mi ló tún kù tọ́ wì. àfọláyàn àfọláyàn lóòótọ́ èyí lọ́jọ́ tí mo dá fún ọ pé àmọ́ ojú ẹlẹ́dàá rẹ̀ tó owó tìbí yẹmí jẹ mí ni ò fún mi tó bá ṣe pé bèyẹ ń jẹ mi owó tó jẹ mi ká ló kó fún mi ni bó ti ń dé yìí kò jẹ́ ká sọ̀rọ̀ jìnnà ó jẹ́ kí n wọlé kí n kó lé ọ lọ ibi yẹmi ni. ẹgbẹ́ yẹmi irọ́ bá tiẹ̀ jẹ́ irú orí ibú fọ orí ẹ̀ irú ẹ̀ náà ni òjò onírun látàrí ẹgbẹ́ yẹmi orí ẹ̀ mọ̀ burú ìbí yẹmi tẹ̀mí rí tó sọ pé òun ò jẹun kọ́bọ̀ mọ́ pé gbogbo owó tó ń jẹun pátá lòun ti san fún ọ. ṣé ibi yẹmi ló sọ bẹ́ẹ̀. ibi yẹmi kọ ẹnì kejì rẹ ni mo gbọ́ ìbéèrè abunú ìbéèrè àpọ̀dà tí ń bi mí. Ah. Hmm. Hmm. ojú oorun mo ti sìn lówó tó lóhun ò tí ì ní n ò mọ̀ pé ó ti fún mi lójú ayé. ojú oorun lọ ti sìn lówó tó lóhun ò ní ah. Ah. Eh, eh. ẹni ẹni tí ó bá parọ́ ní òlẹ́lẹ́rìí ń bẹ lọ́rùn. wo ẹgbẹ́ yẹmi jẹ́ ń wá sọ fún ọ dáadáa òní ní gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀là wo bá a bá fún mi ní owó mi lónìí òkú méjì ó bọ̀ lọ́hùn lé. àwọn afọláyàn ibọ̀ rẹ̀ lè mi rẹ̀ mọ̀jẹ̀ kọ́wọ́ owó wọn kọ̀ ọ̀la ó ṣe jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti pupa tẹ́ ti ní mo bá wo mọ kàn láwọn. irọ́ irun ètè nìwọ ni. ẹ ǹlẹ́. Ah, bó o ni. ká sí nǹkan. wọ́n kò mọ̀ sí nǹkan à ń fọ̀rọ̀ jómi toro ọ̀rọ̀ láàrin ara wa ni. ó dáná. ẹ kílẹ̀ o. ẹgbẹ́ yẹmi. àfọláyàn àfọláyàn hmm? hmm? ó sì sùúrù díẹ̀ fún sùúrù <laughs> díẹ̀ ló sì. òkú méjì wà bọ́lọ̀ ńlẹ́ lónìí o nítorí èmi mo sọ fún ẹgbẹ́ yẹmi ò ní ní ìwọ̀n gbowó mi lọ́wọ́ rẹ kò ní dọ̀nà. èmi wọ́n mọ̀ jẹ́ sọ kínní ìdákìsá mọ́ ọlọ́run ọ̀rẹ́ ni à ojú owó báyìí òun ní ń bojú ọ̀rẹ́ jẹ́. ọ̀rẹ́ ah, mi wá gbà àwẹ̀ ah, lè. <laughs> ọ̀rẹ́ mi bò ní. Hmm. ní ìlò wà. Eh, kí ló ṣẹlẹ̀. bí mo ti ń bọ̀ ní ìsìn ilé Ẹgbẹ́yẹmí ni mo gbà kọjá mo sì rí Ẹgbẹ́yẹmí àtàfẹ́sọ́nà rẹ̀ tí wọ́n fìjà pẹ́ ta. kí ló dé. Ah ó jọ pé ẹgbẹ́yẹmí jẹ àfẹ́sọ́nà rẹ lówó ó sì kọ̀ ó lóun ò ní san. ẹ kò ní sọ kí ni àbí kò fẹ́ yẹ ẹgbẹ́yẹmí ni lówó tí ó san tí ó tún sàsanlé ọmọkùnrin yìí sì mọ̀ mí o ó sì mọ̀ mí o ó mọ̀ nǹkan tí mo lè ṣe ó mọ̀ nǹkan tí mo lè dá lára o ó tún ti ó tún ti ń tọ́ mi rèé o ẹgbẹ́yẹmí tún ti bẹ̀rẹ̀ o nígbà bá wá gbé wà mí yọ sí wọn ni mo tún ti bẹ̀rẹ̀. Ah, hmm, hmm, dákun níbo ni Ẹgbẹ́yẹmí ọ̀hún gangan wà báyìí. ìgbà tí mò ń bọ̀ mo fi àwọn méjèèjì sílẹ̀ ní ilé Ẹgbẹ́yẹmí àmọ́ mi ìwà mọ̀ bóyá ó ṣe máa wà ń bí àbá ti kú òun bẹ́ẹ̀. kò ní yẹ Ẹgbẹ́yẹmí kò ní yẹ ẹ̀ràn rẹ̀. Hmm. wo nǹkan tí ń bá fà tí ń bọ Ẹgbẹ́yẹmí fà ara rí òkò. ará akọ mẹ́wàá lónìí ìwọ lórí ibu onígbèsè yìí gbèsè ti wá mú ọ lómi débi wípé o tiẹ̀ wà lójú tì mọ́ o tún rẹ́nu orí ibú sọ̀rọ̀ wípé kí lára rẹ fẹ́ kọ̀ níwò tó yẹ kó o gbàgbàdà ti àwọn ọmọọṣẹ́ rẹ kẹjọ máa ké sínú ẹ̀ kó wọn máa bi ọ́ léèrè pé kí ló fa àjọtọ̀ ẹkún kó lórí rẹ ti gbàgbọ́dé gbèsè ni olóṣàlára gàlagàla agùnmánìyè gbogbo àwọn tí mo mọ̀ tí wọ́n ga ni wọ́n ní láárí mi ò mọbi tí wọ́n ti rí tiẹ̀ àfi gbèsè náà ni ẹ wò bó ṣe dẹnu lẹ̀ wo jẹ́ kí n sọ fún ọ mo fún ọ títí di ọ̀la bí o ò bá sanwó náà mi ò ní fẹnu gbọ́ ọjà mọ́ èmi ìrìn òjò mẹkẹni olórí ibu onígbèsè a ò bọ́ ṣe dẹnulẹ̀ ẹni àánú elétè gbèsè òpònú kátó wí yóò gẹ̀gì lórí ibu yóò ó sọrí bí orí ẹni tí wọ́n gbọ́dọ̀ jírí láàárọ̀ kùtùkùtù ẹni àgbákò má san. ẹ pàdé fún ọ̀gá náà. àbẹ̀lẹ̀ ìgbà tí ọtí ìfakọtí rẹ lọkọ mi pípa àwífún ni kò tó dání òun gbàjàkadì mi. ẹ wá jókòó ọkọ wọn ni ní tọkàn tí wọn kọ ní ìbẹ̀lẹ̀ parí tán. tẹ́lẹ̀ àjà ló balẹ̀ àgbẹ̀rẹ̀ ìlú bẹ́ẹ̀ tiẹ̀ fún kí wọ́n rí sí. oyè tó pẹ́ bù yóò máa pé èmi kò gbádùn. Ah, ọ̀kàrẹ̀ ọ̀nlẹ́ ah, àwẹ̀lẹ̀. Afọláyọ̀ hmm? bó ni. kò dáa àwẹ̀lẹ̀ kí ló rèé ṣe níbi ìpàdé àfọ ẹgbẹ́yẹmí. ìpàdé hmm? ìlọṣe kankan. Ah, ọ̀ lè rèé lọ́ọ́ ṣe kankan àwẹ̀lé ò lè rè lọ sí nǹkan kan àmọ́ àwẹ̀lé gígan ni rí olókùú lòun ò sòkú abániṣe lòun fẹ́ wọ gbogbo irin lọ dákun sọ fún mi kí ni tiẹ̀ nú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí nígbà tá à ń yára wa lówó tẹ́mi rẹ̀ ń yára wa lówó dákun sọ fún mi ṣé ọ̀wá ń bẹ̀ nàbí mo pè ọ́ sí i. àfọláyàn àfọláyàn ọkọ mi ọ wo. Eh ìgbà tí èmi náà gbọ́ gbogbo ìwà tó wù sí ọ lórí owó rẹ inú bí mi mo ní àà ah, lórí owó èèyàn kíyàn tún máa tún máa ṣe fúnlélé fúnlélé lórí rẹ àà ah, ah, ó kù jẹ káàtó. ọmọ ẹni òbájọ ni àbáyọ mo mọ̀ gbé dákun sọ fún mi àwẹ̀lé irú ìwà wo lọ̀rẹ́ mi ò bá wá wù sí mi tó lè mú ọmọ sọ̀rọ̀ báṣabàṣa sọ̀rọ̀ òfò sọ̀rọ̀ àdánù báyìí sí i àbí nígbà tẹ́mi rẹ̀ ń yára wa lówó àwẹ̀lé sọ̀nbẹ́nbẹ́ ni sẹ́gbà tẹ́mi rẹ̀ ń yára wa lówó sọ̀nbẹ́nbẹ́ ni àbí ọmọ wa tẹ́mi àti ẹ̀ ti ń wù wa látọjọ́ tó ti pẹ́ gbogbo ohun tó ọ sì sọ ìbáyìí nìsín àwọn èèyàn ò ní mọ̀ pé n ò mọ̀ nǹkan kan nípa rẹ̀ ṣe ni wọ́n rò pé mi mo kẹ́jọ́ fún ọ ẹ mọ̀ gbà mí ẹ mọ̀ ọlọ́mọ ṣàánú mi. ẹ mọ wá wò ó ìjà rẹ mo gbé o. ìjà mi lọ ń gbé. ìjà rẹ ni. ìjà mi lọ gbé. ìjà mi lọ ń gbé lọ fi wúrú wà tí ò ń gbádùn tí ò ní ìtumọ̀ tọ́ rẹ wù. ìjà mi lọ ń gbé lọ fi wúrú wà tí ò ṣe é rí ẹlẹ́dàá mi mọ̀ ṣàánú mi ẹlẹ́dàá mi mọ̀ ṣàánú mi. o ò ní bínú náà ni. Ah. àwẹ̀lẹ́ kí n tó má bínú ah. àwẹ̀lẹ́ ọ ní mọ́tò bínú mo fẹ́ bẹ́lẹ́dà mi sọ̀rọ̀ ẹlẹ́dà mi ẹlẹ́dà mi ṣàánú mi ǹjẹ́ n ò sì fẹ́ sọ jàrà báyìí. èmi wá láṣìírí ọjà èmi láṣìírí ọjà afọláyọ afọ ṣé nǹkan tí mo wá ṣòwò àdáa ni àbí ìjà rẹ náà mo sì ń gbé. igi ilá èso rẹ̀ là ń pè ní ilá ewé rẹ̀ là ń pè ní ìlàsà. Uh-huh. Mm-hmm ilá tó ti kó ó tún ṣe é ṣe ọ̀rùn lá àti lá àti ọ̀rùn lá pẹ̀lú ìlasa gbogbo rẹ̀ pátá ló máa ń dùn lọ́bẹ̀. Hmm. àgbẹ̀ lérè ìwọ náà ṣáà máa ń jẹ́wọ́ wípé àgbẹ̀ ni bàbá tó bí ọlọ́mọ. Ah, àgbẹ̀ mọ lọ́ba torí iṣẹ́ àgbẹ̀ gan-an níṣẹ́ ilé wa ìwé kíkọ́ láìsí ọkọ́ kò mọ̀ tí ì pé. àmọ́ hmm. hmm. ẹnu rẹ dùn ẹnu ẹ ṣáà ti dùn jù àfi bí ẹni láyìn. Ọmọyẹlé èmi gan fẹ́ràn oyin ní lílá torí kò wọ́pọ̀ nínú àwa àgbẹ̀ tí ò kí fẹ́ràn oyin ní lílá. Ṣàkí ṣe bí ọ̀rá ìwọ náà máa kàrẹ kágbẹ̀nu o. Kí wàá ni mí? Ṣo fẹ́ gbọ́? Àgbìn ni o kì í ṣàgbẹ̀. Ọmọyẹlé hmm. lẹ́nu rẹ̀ èmi lágbìn. Kò ṣe o. Ìhàlẹ̀ rẹ pọ̀. Àgbìn agbẹjọ́ wà ní dúró dè mí ni ah, ah. a sì sọ̀rọ̀ ọkọ̀ wọ́n kàgídí borí bí. Ah, ìyá àgbà ìyá àgbà ìyá àgbà sùn ni o. Eh. ìyá àgbà. àgbà Emi ah, ni o. Ẹ káàsán. Àgbélérè. Ìyá àgbà. Ah, Ìgbọ́lọ́wọ́ ajílè. Ilé ọkọ mi ṣe dáadáa ni. ni. baba bẹ. Àwọn náà náà ní kí n gbé ọ̀gẹ̀dẹ̀ wá fún yín. Ah, wọ́n mọ̀ sí mi nìkan tántán ní ẹgbẹ́ fun mi. o mo o. o. ibi ọmọ ní pákọ̀mọ̀ ní dààmú bá ń gbé inú ilé mu ah, nìkan tántán ah, àbẹ́lẹ́ rè bá mi kí bàbá rẹ dáadáa àdúrà rẹ àgbà eh, ikọ̀ bú òní kọ ọkọ mi ẹ ṣoríire ẹ bá ń kí ilé ọkọ mi ọdà ò ń jìṣẹ́ o ọdà ò ìyá àgbà ọdà ò. wọn bínú ọ̀rẹ́ mi wo hmm. ojú ẹlẹ́dàá rẹ tó wọn ah! mọ faraya o mo bínú nípa ìwà orí ibú ìwà ìbìkítà ìwà burúkú ah, ah, wo ọmọ mi mo faraya inú bí mi mo faraya gidi gan wo dákun mo bínú mo bínú nǹkan ò ní sí ọ ọba dàpọ̀ dábọ̀ ọba fi yèdè ló kọ́ fi yèdè ọkàn ọba fi yèdè gbogbo ara. àfọláyàn wọ́n wulẹ̀ torí atótónu kó o jẹ́ káwọ́ òye tán lẹ́nu rẹ̀ ṣé bí ohun tá a bá fún sí fèrè òun ni fèrè ń fọn jáde dákun ṣe abẹ́ni lórí kan lè bẹ́ni lórí láì ṣe pé ọba fàṣẹ sí pé lọ rè bẹ́ lórí. ẹgbẹ́ yẹmi ọ̀rọ̀ ọmọ wàwẹ̀lé nínú ìlú wa yìí tọ́ ọmọ pé kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni kó tó wúwọ̀ fo ìwà àdánù àti orí ibú tí ń wù kí ah, ah, wo ọ̀rẹ́ mi ìwọ ni wọ́n bẹ̀ tí ń wù kí rí. wọ́n ń pé wèrè ni wèrè ni èyí fi tan ewúrẹ́ jiyàn wèrè ni wèrè ni èyí fi tan àgùntàn jìkà dákun bá àbá gbàṣẹ lọ́wọ́ àwẹ̀lé àwẹ̀lé ò mọ bí mo ti jẹ́ sí ọkọ tó wáyé yẹ́ mi nípàdé yìí dákun kèétí wá ṣe pé mi nìkan ló yẹ̀yẹ́ ó yẹ̀yẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ mi pátápátá àhá ó sì bẹ̀rù ọlọ́run èmi ti wá bẹ lọ́hùn sí Elédùà o mo sì bẹ lọ́hùn tí ń bẹ lókè pé kó dákun kó pèsè fún mi láìpẹ́ láìpẹ́ kí n tiẹ̀ gba òde ńlá kan tí wọ́n èrò owó tí mo jẹ́ àti mọ̀lẹ́bí rẹ̀ àtàwẹ̀lé tí mo jẹ́ gbogbo ọ̀ràn yín kí n rí san. ẹgbẹ́ yẹmi. mo wo mo ẹgbẹ́ ò lè yẹ o eh, mo wulẹ̀ pẹ́pẹ́ yẹmi o eh, eh, mo wulẹ̀ pẹ́pẹ́ yẹmi o tó bá ṣe pé o wà ń bẹ̀ ń gbà táyà rẹ yẹ̀yẹ́ mi ni o ò ní mọ̀ pẹ́pẹ́ yẹmi o. orí ká ní ààbò làwọn yẹn. ẹni àná lára ń ta àní ọmọ sàmì wo wà á máa wò ó bẹ́ẹ̀ mi bá sọ̀rọ̀ n ò sọ pé n ò sọ bẹ́ẹ̀ mọ́. ẹgbẹ́ yẹmi ẹgbẹ́gbẹ́gbẹ́ ní orí búlọ̀ ọjọ́ jẹun lójọ́ sọ̀rọ̀. wo ẹgbẹ́ yẹmi dákun ìwọ ni n wo bẹ́ẹ̀ wà á máa gbọ́ o. mo wá yọ̀ǹda owó yìí mo yọ̀ǹda rẹ̀ fún ọ láyé mo yọ̀ǹda rẹ̀ fún ọ láyé ọjà mọ́ bí mo bá tún wá bí ọ bí mo bá bí ọ léèrè owó yìí pàjá fún mi wò dé. ìwọ àti tani àti tani wájú tani. kí ló fariwo gángan náà. dákun wọn tẹ mò ń bọ̀ torí mo mọ̀ wọ́n ti yó. dákun ìwọ àti tani àti tani wájú tani. ó yọ̀ǹda kíni fún mi. mo bọ̀ lajà. lówó tí aya rẹ ti wá pàdé mi ní pàdé. àní bí n bá bí ọ bí n bá bí ọ pàjá fún mi. wo mi ah. eh. elédùà tó sì tó jẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ ah. yóò pèsè ọ̀nà tí wọ́n fi sanwó rẹ̀ padà. ààbò ah. ni láti mú o èkó yìí. láti mú lẹ ti wá mú lọ́rọ̀ ti bẹ̀rẹ̀. èkó yìí nǹkan ti ọ ṣe ìyá wèrè sọ ní èdè ẹlẹ́mọ̀dílé tó wá jẹ́ sọ lẹ̀ á jẹ́ ta. ó tún mẹ́mu. wọ́dà máa ń bẹ mu wá ẹ mú èyí tí ẹ̀dá ẹ̀dá kan ẹ̀ mọ̀ bẹ̀ mọ̀ bẹ̀ mọ̀ bẹ̀ kí ni tiẹ̀ tó náwó rẹ̀. òun kò yìí òun kò yìí òun kò yìí dákun wọn lẹ́yìn tá a bá bá lọ sóde làwọ òun kò yìí dákun bẹ́ẹ̀mi àti ẹ̀ ò tiẹ̀ súnmọ́ ara wa púpọ̀ a máa ṣe súnmọ́ ara wa ní àbí kan àti ibì kan béèyàn bá wá yó débi tí ọmọ ẹni tí fi ń sọ fún ni pé bàbá ẹ máa wo bẹ̀rù ó jẹ́ kéèyàn fi làákà ìsìn tí bá mu ó mu débi títí débi pé oyún ọṣọ dànù ó sùn sílé ẹlẹ́mu ṣé kò jẹ́ kó o rí ni àwọn ọmọ rẹ tó mọ̀ bímọ ti bímọ ní ọkọ. ẹ dákun orí ń orí ń ta mí sọ́ra rẹ o sọ́ra rẹ o ṣé wọn ló bá sanwó ni àbọ̀fẹ́ ló ní bàárà mi lọ ni jẹ́jẹ́ o sọ́ra rẹ. tó lè mi lọ ni. yóò sọ ń jẹta yóò mú ń jẹta òkúkú tí ìsanwó rẹ aláwùn. wọn kò rẹ ní tó jókòó síwájú rẹ. èrè ọ ò ní sórí ibú. bàbá ọkọ mi. bẹ́ẹ̀ ma ibi nǹkan bíi ibi ìlàbà òbí ìlú ọ̀la fi kẹ́ ta. ṣé bẹ́ẹ̀ ti ṣèpàdé tán kí lọ kọjú ṣẹ́wọ̀n tó wù wá nù lọ bẹ mu kó kún ṣé bẹ́ẹ̀ mo sùn tí mo sì jí fún wa ṣé bẹ́ẹ̀ ti yanjú ohun wá ọ̀rẹ́ mi wọ̀ aláṣejù púpọ̀ ọ̀rẹ́ mi lọ́dọ̀ rẹ̀ tó rẹ́ lè má sì sí olówó ìgbéraga ń bẹ̀rẹ̀ bá ń gbẹ́ mu wá. mo ń bọ̀ bàbá ọkọ mi. ha bolo ayé ọ̀dà. ṣé o mọ̀ pé ńgbà tí wọ́n ò bí mọ́ńkẹ́ ojú rẹ̀ wọ́n yìí bí. ẹ ó ti dàgbà mọ́ńkẹ́ táwọn yìí bí ti ń gbé wọn rí ṣe dákun wọn bínú. sẹ́mi ọ̀wá gbé wọn rí ṣe. òun kò yìí dákun ṣé o mọ wàhálà wàhálà wàhálà wàhálà èyí tí ń bẹ yànnà lójú. ibẹ̀ ni ń gbé. ọmọ ọlá lọ mí kò tó ọlọ́jọ́ orí o. yóò ló ṣe. gbogbo bó tilẹ̀ hùn kó mu rárá àdá òòrùn ni òòrùn ni à ń sọ̀rọ̀ gidi ó sì tún mẹ́mu pẹ̀lú ilẹ̀ ah. mọ́ mẹ́mu mọ́ àmọ́ ìwọ náà ìwọ náà ń sọ bá ń bá a sọ̀rọ̀ aya rẹ̀ àwèlé wá sọ̀rọ̀ sí ní pàdé kò sí bó tilẹ̀ wù kó rí o kó rí báyìí lénìí ni kò lè rí bẹ́ẹ̀ lọ́la o. bó ṣe wá wà yìí. aya rẹ̀ àwẹ̀ lẹ́sẹ̀ kí o. ó wá bú mi nípàdé yìí. bó ṣe wá wà yìí o lè bá ń sọ̀rọ̀ orí rẹ sì pé kí ẹ tó lè bá yàn sọ̀rọ̀. bá ń bẹ ẹni tó ti yóò bá ọ sọ̀rọ̀. orí rẹ pé orí rẹ tó bá ti bá ọ sọ̀rọ̀ tán tó bá ti bá ọ sọ̀rọ̀ tán elédùn ó jẹ́ kí ìwọ náà ó jọ. ẹ ń kò yìí. ṣé bí ìwọ sọmọ gbọ́rọ̀ tiẹ̀ sórí ilé ẹ̀wọ̀n tó dálẹ̀. ọ̀rẹ́ mi ó bá rí bá mo wà á rẹ̀ mọ́. ìwọ́dà ó sòrí rẹ̀ o ní àyè tó dálẹ̀. owó téèyàn bá fi gbé òwò kalẹ̀ Hmm. èèyàn fi tajà àdùnnú ni o sì ní í pasán ṣébí ǹjẹ́ olówó. kí ni èyí ó mu lánàá ọmọ tí ìsanwó rẹ mo mọ bùrọ láṣìírí iwájú wọn mọ ni. ṣé wọn ò tí ì lọ. Ah, wọn ti lọ jùlọ. kò ní í yẹ yín kò ní í yẹ ọ. robi. ń fún mi lẹ́sìn kò ní í dà fún ọ ò ní gbádùn. ọmọ yẹn mo ti wọ́ ọwọ́ ọwọ́ kiri inú gbogbo abúlé n ò rí ọ ẹnìkan ló wá sọ fún mi pé o ti wá sọnù odò àà ò sí ààbò ń gbọ pé òun bọ wá sódò. àgbélére ó ṣe sọ sí mi lọ́kàn ni wípé ó ti mọ bèrè mi. Mm-hmm. wo sẹ́nu tó ti fọ̀ náà lélẹ̀ ó dàbí nǹkan ọ̀sẹ̀ èdè ni. Ah, àìpẹ́ yìí náà ni mo dúdú o. Ah, jẹ́ kí n máa bọ́ ọ̀sán tó o bá ti ń pọ̀ kó lè bá a yá wa. ṣé àgbélére ọ̀rẹ́ mi àtàtà. ẹ wo yóò sì wọ kò sí. Ah, lágbára. kò ṣe. ọ̀rọ̀ olúwa ló lọ pẹ́. bá mi mú yàn ìtò wà ẹ̀yìn tó wà lórí. kò ah, ṣe. iṣẹ́ láti tán yìí. kò ṣe ọ̀rẹ́ mi. àgbájọwọ́ báyìí òun la fi ń sọ̀yà kò sí rán bẹ́ẹ̀. Hmm. dákun mọ ọ̀rọ̀ ráńbẹ wọn irú ọ̀rẹ́ bíi ti ọkọ kó ṣọwọn. ó ń sọ bẹ́ẹ̀. dákun bá mi náwó ọṣẹ. lágbára o kí mi náà tiẹ̀ lè máa fọṣọ kọ́mọ́ kọ́mọ́ kọ́mọ́ báyìí. Ah! ó ṣàmúpa mi lẹ́rìn gbogbo ìgbà. Ah! aṣọ òun ò fi bẹ́ẹ̀ dọ̀tí dákun bá mi ọwọ́ mú un náà. ẹ̀yin náà wò bẹ́ẹ̀. ẹ̀yin ló mi dákun jẹ́ ìsinmi náà. ọ̀tún bẹ́ẹ̀. odò ìfẹ́ pa ni kò kàn mí àwẹ́ o fífẹ́ ojú rẹ sí mi ò bá ti kúrò mo gbà fàṣẹdá o ṣé funfun lójú ọ̀run o tàbí dúdú o kò kàn àwẹ́ bẹ́ẹ̀ rí ẹnu rẹ ò bá ti kúrò àbùṣebùṣe báyìí ló kà ṣá o báyìí ló kà òdì kọ̀ọ̀kan mi o. àti ìfẹ́ ọkọ ní tèmi o. ìdùnnú ayọ̀ ní kọ́ mọ́ ẹ̀rí. bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ ojú rẹ̀ jó àwífúnni kò tó dánìyàn àgbà ẹja kádì ní akèrègbè ni ó sọ bí tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa á ìgbà tí ó ti fọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kan tó dání o àgbẹ̀jẹ̀ kádì ní. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀. fún ni kó tó dání o àgbà jàkadì mi àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀.